olùfẹ́ wa olùṣìpẹ̀ wa annabi wa muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́run kọmọ bá nábi látàwọn ará lè látàwọn sàhábà rẹ̀ ìdẹ́lọ́wọ́n bá kó sàánú àwọn náà tọ́láwọn òbí wa àwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ترى تعرفين تجعل لك قول المفيد على كتاب التوحيد يا فاوى محمد بن عبد الوهاب كتاب التوحيد يا فاوى محمد صالح بن عثيمين أولون قصبان لسنا لاتي سبع قوى الكتي عن قرآن قواني باب من الشرك مثل الحلقة ولا خيط وناويهما باب دوكي ابونيكي اما سندي مرا بيكي اما ديوكا وبمارو اتبع بيلو أفاني في مسائل أجل ربي أو يقتار كله الأولى على قنبه تقليل في لبس الحلقة والخيط وناويما بمثل ذلك ìbínú ọlọ́run ọba àti ìbínú òṣìṣẹ́ ọlọ́run sílẹ̀ ń mú lágbára nípa kí ẹ máa di oúnjẹ mara kí ẹ máa fi ìfọ̀gùn sọ́wọ́ òun tẹ́ mọ́ pé òka ogun tí ma fi kọlásán sọ́wọ́ fún ọ̀sán ilé kò sí aburú ń bẹ̀ amárágbó fi òkú ọkọ̀ tàbí ọkọ̀ kó lè bá àdídá aburú kò fún ẹ àti kó lè bá fa orí fún ẹ ilé ní akọ̀ ilé ní ọ̀gá mọ́ ó ti yé wa ọmọ tó wà fún ẹ yé wa wàá lè kì ogun nínú ìhùn tó ń gbọ́n mọ́ talisman náà pẹ́ẹ́gbẹ́ ẹ̀kọ́gbọ̀n kọ́gbọ̀n lóyún àyíwẹ̀ ẹ̀kọ́ náà ti talisman náà pé ogun lóyún ìdí ò jẹ́ ògùn ní pé ọdọ́rí òkà ètò ìkàfẹ́sí ìṣọ́ mọ́ ó di wà náà kàmí bẹ̀rẹ̀ àmì ọkọ̀ olú omi ọlọ́kùnmà o náà ni àlàyé ń pa pé ẹ bá di àwọn nǹkan wọ̀nyí mara dúrúgbà ìbàdí ìgbónákùn odi àwọn olùbí máa fún kamar mú kí lọ́rùn bí tó bàbá mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alábìdàgbà náà min gbólóhùn mí ni ayọ́nà bìsìbàbí yà pé òun ló sì dàbí kí abú dán wọn àwọn fi yẹ́dì iye káyìtù na àbí òkú lọ́sì àhó ní ajẹ́lẹ̀ ọmọ àbí bọ́ọ̀dì mara tó bá pé gbólóhùn mú ìtàbárò dé àlẹ́ yìí àwọn yẹ́sì fi mí nìhó àti gbólóhùn mara ìgbólóhùn tàbárò kára rí bá bára bá tútù àbí kúdẹ̀ wòósàn kún bẹ̀ káwọn ló kátà àwọn àbí kúlọ̀gbé ọjà kúrò pé ìsàmì ẹja ọkùnrin kó àìkátà àlàkàì ọjà ọkùnrin kúrò ìjọba pé Abdullahi bin Abbas radiyallahu anhu ó wọlé ní ọgbọ̀lọ́wọ́ bára ìyàwó ẹ̀ sí sùkù mọ́rùn wọn ah, ni ewé tó mọ́rùn yìí wọn ni ah, ojú máa gún òun tó wá sùkù mọ́rùn tó fà ìmọ̀ gbóhùn àti bá ní iná ala abdullahi adina mina shirk ó ní àwọn ẹbí abdullahi rọrọ̀ jù kú máa ẹ̀bọ̀ lọ àwọn kan fojú di wọ̀nyẹn bí wọ́n pé ọmọ yìí wọ́n fẹ́ ẹ̀yìn nǹkan kan fi kọ́ ọ̀nà bíbí kan wọ́n máa fi kiri kan wọ́n gbé ìkọ̀ bá tẹ̀lé àmọ́ ọlọ́mọdé àfẹ́ yìí wọ́n lọ́ba fààlà àdá ní tìbìyẹ́rì munkar bíyẹ́dì fààní eléyìí ọjà kúrò láti kéńjì aburú pẹ̀lú ọwọ́ wàhálà dúró àlà gírẹ́tì sẹ́lẹ̀fọ́ sálẹ̀ eléyìí tọwọ́ owú tí ń bẹ pẹ̀lú àwọn sáàtìsàlẹ̀ àwọn èèyàn ní owú ẹni máa rẹ̀ lówó fún ìsìn ìdágbé nǹkan lọ́tàwọn ìbá lówó fún kò sí ìmáàní fún ọgbà ilé ẹgbẹ́ lọ́wọ́ nìyẹn èyí máa lówó ní owú fẹ́sìn wọ́n máa gbàdúrà kíkà yẹn gbòòrò tí ó sì máa gbìyànjú kí ewu mọ̀tìlẹ̀ sí nǹkan yẹn ó di ẹ̀ gẹ́gẹ́ bẹ̀ clean gbogbo ẹ̀ aburú gbà ní ọ̀dà wọ́n máa wọ́n bí pé pín dáhùn lóyún ẹ̀ kò ní jẹ́ kí àjẹmí wọ́ra àwọn bí rárá o ọ̀dà gbogbo ẹ̀ ọ̀dà owó bí wà ẹ̀rẹ́ ló fa wọ́n máa ṣẹ́gun ọlọ́jà wọ́n ti sọ èdú èdú sínú gba owó yẹn èdú yẹn wọ́n bí pé kò ní jẹ́ kí àjẹmí wọnú gbogbo ẹ̀ ìlú ìlú gbogbo ẹ̀ ó di wà wọ́n lóyún bọ̀ wọ́n kékèké ni náà. وهذا يدل على غيرة السلف الصالح لين طبعا قاوت بلا وصحابي المسلم او السلف الصالح وقوتهم اتاجرا في تغيير منك بيد كلمة عبرك وغيرها أخبر بينهم قوله وتلا قوله وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون عبد الله بن مسعود وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون ọ̀pọ̀lọpọ̀ wọn kàn tẹ̀lé mùsùlùmí ni ìṣẹ̀bọ ni wọn àìtálà hùzẹ́fà hùzẹ́fà ni هذه الآية والمراد بها المشركون الذين يؤمنون بتوحيد الربوبية ولا قالوا بقول يقولوا ده بقول كلام أما ويكفرون بالتوحيد الألوهية yọ́wọ́ àpọ́lọ́ ọ̀dá gbogbo olóòsàáyé gbogbo olóòsàáyé gbogbo àwọn common olóòsàkàdé ẹgbẹ̀rẹ̀ kí tó dá fún ọ̀sẹ̀ sọ pé ṣàgbó ni àbí ọya àbí gbogbo wọn náà wọ́n gbà fọ́lọ́ ni òsì olóòtà náà lọ́dọ̀ pé òsà àlúwa ẹ̀dákàmà ẹnìkan òtí kìlẹ̀ mẹ́rin lágbàáyé rí àbí òsà àlúwa ó tíra ó ti ọ̀sùn wọn gbà pé wọn gbà pé òsùn lọ́dà omi òsùn ọ̀sùn yẹn àmọ́ wà pé àwọn láti máa bọ ọ̀sùn yẹn tó bá máa bá wọn bí ọlọ́run ọba ni ó di ẹ̀kọ́ bí olóhèyà ọ̀rẹ́ bàtọ́lọ́ lọ́dà gbogbo àlàálá ọ̀làkálùkù ọ̀làámọ̀ olóda gbogbo nǹkan àṣẹ náà tiẹ̀ náà nìyẹn wọ́n pẹ̀ fọ́nà lọ́dọ̀ gbogbo nǹkan wọ̀nyí ọlọ́run náà ní ẹ̀ka lọ́dọ̀ fún yẹn rẹ̀kúrúnà bíi tọ́wí olóhìyà kọ́wọ́lù wọ́hún mushrikun كلام رجل مسلم لمس الحيطة بتبريد هما أو شفاع منها في دليل أن الإنسان قد يجتمع فيه ايمان وشرك قلوا سيدنا حذيفة هي بقالات من ضد سو عندي منا اتيو كوب منا بتبريد الحما كل بعد بي ابنا يفريه كل بعد تسو أو شفاع منها بيقول بعد بانكم يقولون ففي الدليل ilé ìfi wáyé pé ẹ̀rí wà láti ìsáàna kẹyẹ jìmẹ̀ kó sì ṣe kọ́ ní ìyàkọ́ kó kúkú lára rẹ̀ ilẹ̀ ìfi ìmán wọ̀ṣirk kó ní ìmánì àmọ́ ìbọ́nà tó wà pẹ̀lú ẹ̀ kí mùsùlùmí tó lọ kúrò ń gbà ọmọ tó lọ church lakin lẹ́yìn lójú pẹ̀lú imani ọ̀kọ́lẹ́gbò fúra wọn ni wàláàdì muradu ọ̀nà ṣírkì asgar ìgbà àrírò ní ara ṣírkì kékeré wà á za amur ma'alum ilé alamar jamani a ṣírk abdulgani mélòó ni ṣírkì kìí mẹ́ta tó kíni àti kíni ẹ̀kọ́ kékeré nígbà míì àwọn kan mẹ́rin ọpọlọ gan láti gbé fún yàn nígbà tó ti bọ́ kéré òun ọ̀pọ̀lọpọ̀ ńlá bẹnu ìlú ìpọ̀lọ̀ ọ̀gá ti gbé yẹn ó di ẹyin náà ti pẹ ẹgbẹ́ kékeré òun náà ti pẹ kékeré òun ó ti ti bọ́ ńlá bẹnu ọ̀tọ̀ yẹn kò ní àgbẹ̀ ńlá bẹ́ẹ̀ kò ní ìfúnra ẹ̀hẹ́n ìgbé lókèrè ìgbé lókèrè wà ní ẹbọ kékeré ẹbọ kékeré eléyìí ọmọ abẹ́ sí ẹ̀jẹ̀ nìkan yẹn kò ní àmọ́nù kọ báyìí gbàgbọ́n pé ẹbọ kékeré sí ìlà asgar bí ẹni tí ń sọ zina ni bí ẹni tó mutí ni ẹni tó jalè ni ipò rẹ̀ ni kí ẹ jalè ní ìsìn kí ẹ mutí ní ìsìn kí ẹ zina kọ̀yọ̀ kó ìwàgbọ̀ Islam àmọ́ kàlá ìrìn bí ẹni sí ìlà asgar ẹ̀ṣẹ̀ ńlá ni kọ̀yọ̀ kó ìwàgbọ̀ Islam àmọ́ bí ipò rẹ̀ bí ẹni tó ṣe zina ni tó mutí ni ọwọ́ yẹ yọ ń bídà bídà kọ̀yọ̀ kó ìwàgbọ̀ Islam tí ìbá bídà mọ̀ kọ̀ ta ní ẹbọ kékeré ẹbọ ńlá ẹbọ ńlá làkọ̀ máa pè àgbà ẹ̀lá ẹbọ ẹbọ kékeré sílẹ̀ àgbà ẹ̀kọ́ sí ẹyọ kan ìgbà tó ń aláwọ̀ àpọ̀rọ̀ ẹ̀ lónìí ṣẹ́fẹ̀ làkàfí ẹ̀bọ̀ sọ pamọ́ eléyìí pamọ́ ti àwọn yéé mọ̀ ó di àwọn yẹ́kà kún ẹ̀kí akún kankan ó di ẹwà alkafri òun ní wọ́n pé ọlọ́ọ̀lọ́run àti lágbájá ọlọ́ọ̀lọ́run àti lágbájá ẹgbẹ́ lọ́sí kò ló ń tọ̀ òun wọ́n ní ọlọ́ọ̀lọ́run bá lẹ́yìn náà lágbájá eléyìí ti dédé wọ́n ní ọlọ́ tí ẹ bá pé ọpẹ́ ọlọ́run àti lágbájá alkafri ni àwọn tó ń wé ọlọ́run ọba nìyẹn ó di ẹwà ọpẹ́ ọlọ́run tó lu lágbájá ń sọ̀rọ̀ ọpẹ́ ọlọ́run ọba àbúkọ́ lágbájá kò sábúrú mẹ́ẹ̀ bá ti ọ̀nà ọ̀bá ti wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ lágbájá ìdáburú mbẹ̀ ìbílẹ̀ tí kìíní fújà lórí yìí ní ọ̀pẹ́ ọ̀pọ̀lọpọ̀ lágbájá láì sí ọlọ́run sí kílẹ̀ rí bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ yẹn. naam yẹsùn ìlú àwọn sàbí máa lògbà àti ègbà àti ọlọ́ alágbájá ah, nígbà tí Umar tó dìrẹ̀ gẹ́gẹ́ ti dìnnà láyé Umar lọ́kàtọ́ rẹ̀ bí ọlọ́ àlọ́ nílá ni àmírù ah, ah, ṣe sùúrù mọ́bìnú ó yà sọ lókùta tí tí obìnrin bá ṣe dìná oyún inú ẹ̀ ṣe dìná ni obìnrin bá ṣe dìná oyún inú ẹ̀ ṣe dìná ni lẹ́yà lẹ́bí sẹ́ńtà yóò fi ilẹ̀ yóò bí màtá kọ́lá yóò tọ́jú ọmọ yẹn ọmọ yẹn ó dàgbà tó wá fi àjẹ́ sídàmùláwòlá àlíyú ìhàlákà umar tí ìbá ẹgbẹ́ àlíyú ti ṣe kí tọ́wá yìí nìyí umar bá àlákà ọbákọmọlọmọ láì ní ẹ̀sẹ̀ lọ́rùn ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ ọlọ́mọ kámá fọ́kà sí ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ náàm kọ́ọ̀lù sí masáìl àìsí adal báàbù masáìl àwọn ẹ̀kọ́ wọn bẹ̀ alùkúlà masala náà kọ́ ibrahim sí lamsul halka bínú tọ́wà bí kí ẹ máa gbé kí ẹ máa sùn kámọ́wọ́ òkọ́ ògùn wọ́lá káì tàbí òkú mara bí ó ń dè mọ̀nà àwíhìm aláwọ̀ gbogbo lọ́nlá yẹn ó di wa awọ ní nǹkan kan tó bá tó mọ́ra èédú ni tíìnì léèrè wí nìkan ni ọmọ owó ẹ̀yọ́ ni gbogbo ẹ̀ àti kóòmù ọmọ ìlà bàrẹ̀ bìtìmí sílẹ̀ azari fún gbogbo ìdí àlẹ́ yìí ó lè náà ń záàhà tó kú jákúrò láàyè zídùkà ìlà wa nàbí ìjákúrò kò ní sàlékù jami fún àtàlékù wàhálà yìí àlékù nira ní makú yàwó mítẹwọ ilé hìyà àlẹ́ yìí pẹ̀lú ẹ̀ la ma afilata abada o ní jèrè àyíṣọ wáyé kò ní jí àmúlò pé àwọn yorùbá onílẹ̀ka ìkókọ̀ ó ní ayé lọ́jà ọ̀run nílé bá sì lọ sí ọ̀fẹ́ ọ̀fẹ́ jèrè ni bí èmi bá wá sọ́jà sí ìgbà jèrè ọ̀ṣọ́ọ̀tì ni gbogbo ẹni tí bá wálé ayé kí wàrà jù náà ọ̀ṣọ́ọ̀tì aláì ọ̀ṣọ́ọ̀tì bá lọ bẹ̀rẹ̀ ground kí èèyàn bá rí bí wọ́n ti àwọn tálíkà sí àwọn olówó tó máyì lazaric ní ọgbẹ́ àà àti ilé ayé gbogbo ẹ̀ náà إنما الدنيا بلاء ليس فيها ثبوت ودي المضاف إليه ولوما نعم الثانية ألا يكدي نعم وهو هذا هو صحابي الثانية ألا كدي أن هذا تحميل عظيم لم هذه الأشياء وتعلق بها إليه بن الله من بيه obìnrin azim ló ti tóbi fi lábí àárín àti àkẹ́ ìmọ̀ àti ìjọba ìmọ̀ra oúnjẹ ni àgbékọ́jà àti gbogbo ẹ̀jọ́ wọn mọ́ ìlàdà rẹ̀ ọ̀tọ̀ alùpùpù ní àkẹ́ ìfọ̀kàn sí kó lè ṣe nǹkan fún un الثانية لكن أن الصحابية لو وهي عليه ما أفلى فأني صحابين يبا أبوك قالوا قل لي هذا هو الصحابي اثنين صحابي فكيف لمن دون صحابي بو عنده ابوك وعطي صحابي ليه بالانس يعني هذه هو احد من الفلاح ليه جينا في سريرين جينا جينا سريرين ايوا ولوني المسلمين لا لوني تيو ما سون كمالي من وان قاوي كتاما كريستيان كريستيان reaching the Muslim children it takes away reaching the Muslim children بو لا تكون تاما مسلمين wọ́n sọ pé ìṣẹ́ fún ọmọ yẹn pé ọlọ́run tá a mùsùlùmí sìn dead god ọlọ́run tó ti kú ni àmọ́ ọlọ́run tá wọn ń pè jọ wọn the living god àwọn ń pè títí wá délé kó wọ òkèlè rẹ̀ kó fẹ́ bilẹ̀ kún wọn yóò rí ìwo dead ni ó ti dòkú yóò rí ọwọ́ ó ti dòkú àwọn tí bàbá rẹ̀ ń sìn àwọn yóò rí àdó bàbá rẹ̀ ń sìn àwọn Jésù tó wà láàyè àwọn ń sìn bóyá mi ní islam ọmọ ẹ̀dá dé lóòótọ́ ó rí nǹkan ẹ̀ lóòótọ́ ẹni bàbá kí ló lè bàbá ní agbára nìyẹn ọ̀rọ̀ tí tó gbà tí ó sí àbí òṣìṣẹ́ òṣìṣẹ́ ọmọ ẹ̀rọ máa dáùt máa dáùt sáà pé that god àwọn sí lóòótọ́ ṣùgbọ́n tí ìlẹ́tọ́ tó máa ṣe islam ni wọ́n láì islam kọ́ ni bàídẹ́ ni islam bàídẹ́ islam kọ́ dẹ́mẹ̀ ó ní yé wa mo sọ pé mo lọ sílé kí òkàn lé kí wọ́n pẹ̀lú ìṣúná lẹ́kìá àwọn ilé kílè yẹn kùmí lóko lẹ́tì àwọn ìgbìmọ̀ máa ń bá àwọn sọ̀rọ̀ mọ́ máa wọ́n kàn wọ́n kàn bá rí àdó inú ilé kílè olú káàkì wọ́n ní ah ewúrẹ́ lẹ́yìn wọ́n ní àwọ̀rò àwọ̀rò àwọ̀rò nínú máa ilé kíw ilé kíw wọ́n wọ́n so àdó mẹ́bẹ̀ torí àwọ̀rò kó lè bá kọ́ àwọn ọmọ wá sí ilé kíw múlẹ̀ à ah, ẹ̀kọ́ àwọn ọmọ ní kíw dáadáa ẹ̀kọ́ wọn ti tìrìd ẹ̀kọ́ wọn ti dáadáa àwọn ilé ni ó mú ìrò wa mílíọ̀nù ibi tí àwọn jáde nígbà mo ní kí jákó wọn ní àwọn gbọ́dọ̀ lè jákó àmẹ́rin ẹ̀ka mú àwọn olùjákó kí bá wọn jákó wọ́n gorí bẹ́ǹtì padà sí káwàsí ọmọ gorí bẹ́ǹtì wọ́n á jákó wọ́n á fẹ́ gbé fún wọn àti wà lórí bẹ́ǹtì kí fi gbé fún fún ìsọ̀kalẹ̀ wọ́n ní ah, àbí ìrẹ́kùn wà ilé máa gbé lọ fún olè gbá lọ́wọ́ mi fún olè gbá lọ́wọ́ mi ojú sínú odò kẹ́mi ọgbọ́n sínú ọkọ̀ mi máa mọ bí ebi odò kí mọ̀ ń bọ̀ wá mo lẹ́kùn ó ti fọ́dánù ó di eyín gbogbo eléyìí àwọn ẹ̀ka fún ìsìlámù náà kàkún ìsìlámù náà kàkún ájò ájò náà ni ó di ìlànà sọ pé máa fìlà wa ó di wọ́n tó wá fi ń ti fọ́lọ̀ ọ̀bà gan ní ilé kí tọ́lọ́ ni wọ́n máa ń ti fọ́lọ̀ láti wá gan ní ọba kó wa wọ́n kẹ́ ṣe pàtàkì mìtì ayé wa náà ilé ìrìnà pé ọ̀rọ̀ àrí mẹ́mẹ́ fún ọ̀rọ̀ sáré anna shirkul akbar akbar min al-ba'i ọkọlù wí ni anna shirkul akbar sẹ́rẹ́ ẹ̀bọ̀n kékeré àfẹ́ àbí akbaru ní ọkọ̀ báyìí ó ní ewu ju àwọn ẹ̀sìn ńlá lọ kí ẹ̀sọ́mọ kékeré gan ó léwu tó kótó ìdíná lọ àbúkọ kó jalè lọ tẹ́wàá àwọn tó ń ṣe ìdíná tó ń jalè ní àwọn gan tó wá kó sínú ẹ̀bọ̀n yìí wọ́n bí pé láwọn bá so nǹkan ẹ̀ máa làwọn obìnrin fi láìka wọn bí làwọn ọkùnrin fi mọ́ wọn bí làwọn fi rí kùkà àwọn obìnrin olólè jà làwọn fi já olè tí wọn fi ní bèrè ní ọwọ́ àwọn. ṣe ìtọ́nà lórí ìbú kò fi wọ́n lẹ̀ kò fi wọ́n lẹ̀ fún bíbélì nìkan kò fi wọ́n lẹ̀ fún oṣù dìnnà nìkan nítorí wọ́n máa tàn síbi ẹbọ yìí lórí pé wọ́n ti wọ́n síbi ẹbọ yìí ọlọ́mọ sọ̀wánu ọlọ́ọ̀bà sọ̀wánu wọlá ìjàmbá أنا سامي أي لقولهم هو كذلك بس مثل الشرك الأصغر كنا سيبقى كري أصغر من الكبائر كني وجوه سلالو سلالك بنا كنا قايا مصبني كان جوكا في جو مصري كنا وكيون كل وجوه كنا قايا لو ها كنا سلال بي تتجو كنا قايا لو كنا قايا فكونا أبو إسلام سلالو سلالو àmì ìbá kírun níbi kẹfẹ́ rí àwọn èèyàn kákú àti ọgbà àmì ó léwu ju kí ẹ̀yàn ti dìnnà lọ kí ẹ̀má kírun ó léwu ju kí ẹ̀yàn ti dìnnà lọ ó léwu ju kí ẹ̀yàn jáde lọ ó di yẹwà rọ̀bùdà lọ ọmọ fi kò ṣeré ọmọ fi kò ṣeré bẹ́ẹ̀ ni ṣẹ́bí asgar ó léwu ju àwọn ẹ̀ṣẹ̀ ńlá lọ dáàmù قال ابن مسعود رضي الله عنه اي لقى سيدنا عبد الله بن مسعود او قتل عبد الله أنا بقول الله المسؤول أكلنا أصحاب عبد الله وأصحابي عبد الله قولي لأن آلف بالله كاذبا أحب إلي من أن أهلف بغير إيقاف صادقا قولي كم بولا فلولون لوري رو أحد أبيك زي قولي قولي فيرا رامي ju kí n búra pẹ̀lú òòsà lórí òtọ́lọ̀ bọ́ọ̀ mi yẹ kí n búra pẹ̀lú ọlọ́run lórí irọ́ kí n sọ pé àwọ̀ láì mo sì mọ̀ fẹ́ràn mọ̀ pa orí fúyá òwú méjì kí n búra pẹ̀lú Ògún àbí odò Ọ̀ṣun àbí ilẹ̀ ń gbọ́ àbí ajé ń gbọ́ lórí òsọ̀lọ̀ lọ́nà tó wá ní kí fòkú búra ara ọ̀ ẹ̀sẹ̀ yẹn ẹ̀sẹ̀ yẹn ó ju kí n búra pẹ̀lú Ọlọ́run lórí lọ inú ẹ̀sẹ̀ náà ní kí n búra pẹ̀lú Ọlọ́run wọn gbé yẹn nínú gàmúùs àbí ẹ̀fù gàmúùs àbí kí n búra pẹ̀lú Abdulrasheed ó di eyín àkọ́kọ́ búra pẹ̀lú Ọlọ́run lórí rọrùn ó sì fúyẹ́ lára òun ju kó ń búra pẹ̀lú òòṣà ògún àwọn mẹkáníìkì wa àwọn mú sọ́nà sẹ́nu ó mú sọ́nà ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní ògúnrì ògúnrì ògún gbọ́ ẹ̀ oyin ògún gbọ́ sọ́nà ní sọ́nà wọ́n bẹ̀rù omi ìrànlẹ́tọ̀ bíi wọ́n gbà pé kí wọ́n fi kúrọ́ lọ́wọ́ omi ìrànlẹ́tọ̀ ó lé olóòkùn mọ́tò ọkọ̀ ọ̀sùn mẹkáníìkì wọ́n ní kó bú àpòlò omi lọ́jọ́ àà ah, wọ́n ní kó wọlé ayé lẹ́mìí ẹ̀dọ́gbọ̀n ó tẹ̀ lọ́rùn jù kó búra pẹ̀lú ọlọ́ẹ̀ ọba ní kó fi gbọ́n búra ọbẹ̀ pamọ́ pé àtànù ó di yé wa ọlọ́mọ sọ wa nù ọlọ́wà jẹ́ an àlàfẹ́ من ان اهلك بغيره صادقا وذلك ان سيئة الشرك اعظم من سيئة الكبير فبيعبدوا انبياء بنيتي ọgbà gbọ́dọ̀ tó bí ju ẹjọ́ tó àmì èsì ńlá lọ ọ̀nà tí ó la yóò fà ọgbẹ́ ẹ̀sìn ẹbọ wọn ní fẹ́sẹ̀ nìyàn wọ́n lọ ká náà Áfíríkà fún àwọn kékeré ni ìkẹlá ti kọ́ra ẹ̀sìn ńlá ẹ̀yìn náà tààtà máa ṣíyà ti lọ àti máa ṣíyà ọwà lọ́bẹ̀ ẹ̀sẹ̀ lọ́ọ̀bà asálìsà ẹlẹ́kẹta ọ̀nà òlámi yóò zọrọ̀ lè jù jahala lẹ́yìn náà kò sí kúzìrí fún yàrá pé kò ṣe bọ́ kò sí kúzìrí fún ẹ̀ ṣe bá tètè wọ́n lè fún ní òtò ìṣẹ̀mí àmẹ́bọ̀ kò kò fún ni fi náà àmọ́ ọ̀rọ̀ yìí o ẹ̀kọ́ ìsìn ní ẹ̀ ń kó ìjùmọ̀ lórí ẹ̀dẹ̀ ìlà àwọn tẹ́lẹ̀ wọ́n ṣe ń dè ní àfà àwọn ṣe ń dè ó ṣe ṣe ń promote ṣe ẹ̀rẹ́ náà ni ìwúdó wa mẹ́rin ní ìwúdó wa nìyẹn àfíà ní mọ̀tíwá àti òun náà ní ń tà òun náà ní ń ẹ́ wọ́n ní ó zèrè tí wọ́n ń gbọ́ àdúgbò bíi fún ọ̀dà wọ́n àwọn àwọn òòtà lónìí ó dànù wọn gbogbo òfin ìmà ìlú anẹ́bì lọ parí sọ̀lá sọ̀lá anẹ́bì lọ wá ní nìzíyà fún iná lọ́mọ́ta wọ iná àlékà náà àfúlátà bàdà anẹ́bì lọ wá ní ọ̀sùn mara tọ́bi kú òjèrè ká ní ọ̀rọ̀ rẹ̀ ju ọ̀rọ̀ anẹ́bì lọ sọ̀lá oh, ó di eyín ká ọ̀rọ̀ rẹ̀ ju ọ̀rọ̀ anẹ́bì lọ nínú ìfúnmọ̀ ọ̀rọ̀ àwọn sàhábà hadith yẹn ẹjẹ bí alibi sí kalẹ̀ ni ó ma sọ àmá ìtumọ̀ rẹ̀ náà ni ó sọ pé báwọn pé maf'um ni sókè maf'um àwọn sàbí ni pé abdullahi bin abbas radiyallahu anhu ń sọ̀rọ̀ nípa hajj njọ́ kan ìwọ́n sọ̀rọ̀ nípa tomato kí wọ́n ti hajj tomato hajj tomato lọ́rọ̀ rẹ̀ ju hajj kiran àti ifrad lọ ó di wa olórọ̀rùn jù ìjọba ìpè ní tamato náà comfort card tamato náà ìpè ní comfort ìgbádùn àwọn wọn sọ pé bó ti jẹ́ gbádùn tí ó pé sípò sí mo lọ́ọ́ dáa ju àwọn méjì kù lọ ẹnì kan bá ní àà ah, ìbí mọ́ pé wọ́n kà sí pé kíra lọ́ dáa ju ẹnì kan bá ní àà ah, mo gbọ́ pé ó mọ̀rọ̀ sọ pé kíra lọ́ dáa ju akábìlá ìwé ni àà ah, yóò ṣe kó àǹtí nira aleikum hijara minas sama ẹ̀ṣẹ́ kọ́ lọ́rọ̀ jòbí lórí lórí ìbí sọ́kà nẹ́bí wípé ẹni pé abubakar wí umaru wí kí ọ̀rọ̀ abubakar àtàrà umaru lọ́jọ́ ọ̀rọ̀ amẹ́lì sálẹ̀ yàni ọ̀rọ̀ abubakar àtàrà umaru kéé tí ọ̀rọ̀ ma ti rí ọ̀rọ̀ amẹ́lì sálẹ̀ àtọ́ ń bèèrè ẹni tí ó tó abubakar àti umaru ó ti yé ìwà kan yẹn bẹ̀ ìtumọ̀ rẹ̀ náà nìyẹn ó lè dẹ́ ìparun ni ẹgbẹ́ ìparun ni ẹgbẹ́ ìparun ni ẹgbẹ́ ẹwọ àwọn dẹ̀ ní ọ̀gá àgbà náà àwọn wòlíì ọlọ́run kò sí wòlíì ọlọ́run báyà níbi ìrántí tó àwọn kàtàbí kò sí. mo di yẹn ànábì lórí bẹ́ẹ̀ pé khairun nas wal anbiya kí ni abubakar ó di wa kúta ọ̀rọ̀ àwọn ọ̀yàn bá ṣiṣẹ́ lọ́dọ̀ àlàbí ànábì sẹ́lẹ̀ ọ̀rọ̀ ta ló wá ṣe mọ́ àwọn àgbẹ̀ ọ̀rọ̀ àfa kan ara ọ̀ nínú làákàyè ọ̀yá yìí ibi tí ma táwọn ní ìsìn wọ́n wà lórí ìrìn àjọ bẹ́ẹ̀ kí n sọ rákà méjì náà kọ́ni ọwá dé mọ́sálásí kan ọwá dé wọ́n ti kẹ́kà méjì ọkùn rákà mélòó náà nìyẹn méjì kọ́ ọjọ́ ìwọ̀n kí méjì ọ̀sán àmà ìlú náà orí jẹ́mi kò sí déédéé kí máa ń gbé bàbá kò ń bá ni pé ká máa tútù pẹ̀lú ìmáàmù ní ọ̀rọ̀ pé ìmáàmù lọ́jọ́ yìí òní kí méjì bẹ́ẹ̀ ni lókè ní wọ́n ti ní àtúnnà súnà kò sáyè fún ẹgbẹ́ àfà kan wí ìmáàmù kan wí ara ọ̀ kò sáyè náà súnà ó di yé gbọ́dẹ̀rí ni wọ́n láti fi súnà nìkan àlẹ́ lórí nǹkan kò sí àyè fẹ́lò míì mà ọlọ́run lọ́jọ́ ìwé pé kí ni máa kára mọ́mìnì wàlà mọ́mìnà ìdá àkádà lọ́wọ́ wọ́rọ̀ sólù àmúra ẹ̀yẹ̀ kúnlẹ̀ lọ́kùnrin kéyàrá tó bá abdulgani bí ṣe lọ nìyẹn lọ́pọ̀ yẹn àbí ìdíkà kọ̀dílẹ̀ ẹ̀dáka alẹ́ kẹta ẹ̀dẹ́ làbí ẹ̀mí káàkiri wà yẹn káàkiri wà yẹn nìyẹn ya sáàlì sáàlì bìbìrì àbí sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh mo sọ fún wa pé kìí ṣe gbígbọ́ rẹ̀ ní nǹkan láti ń ká máa mú olù kó bá tẹ̀lé sí wa pé ah orí máa ń fún mi wá ní bí n kọ lórí kó dá ara o ah òkà yìí ara o lẹ́yìn náà tí bá tó wá mú olù ká tó máa fáwọn yẹn ah gbogbo tó ti mọ́ra yóò lè tẹ́yìn láǹfààní ọmọ yẹn ká máa fáwọn yẹn ó dìé wa ilé láǹfààní ṣe pé káàkà gbọ́ pé àti ah, ah, ká káàkà kọ́ nìkan káàkà ká mú olù kọ́ bí náà ká wọn mú olù kò ní wúlò fún wọn ó dìé wa wallahu ta'ala alam naam wa alaikum salaam àwọn èèyàn tẹ́ bá tó fún wọn tí ní kán máa ṣe ájò ní ìyá ní ìgbẹ̀ta pé pàápàájùlọ àwọn kan máa ní kí wọ́n fi nǹkan sí gba owó wọn yẹn. Hmm. ó ní kí láwa rí pé káwọn mọ̀ sí. Hmm, wọ́n ní tó mọ̀ sí. ìjọsẹ̀ rídì wọn lọ fún wọn ná. owó àbíwọ̀ ànábà bá wọn. fún wọn tó fún wọn lọ́wọ́ tó kàn ní ìpínlẹ̀ hmm. ọjà wọn. wọ́n ní sọ wíwẹ̀ náà fi ebi túnmọ̀ mi ní àbí ìgbà náà ẹ máa fọ́ ní mímọ̀ sí mímọ̀ kan fáwọn ẹ mẹ́gbà kan lọ́wọ́ yẹ láì fáwọn yẹn kan nìkan àwọn ìdáàlà tí wọ́n dá ìdáàlà rẹ̀ mọ́là ní nígbà tí ibris olùsíwájú ti tún délójọ́ kan wà ní wa bí àwọn yẹn ń dúgán ti balẹ̀ mọ́là wà ní ara o ẹ lè máa síwájú yẹn níbi ìjọ abẹ́rẹ́ ti ẹ fọ́ọ̀mù ẹbí lọ́nà wọn ni ẹ bá gba bídà lọ́wọ́ ẹ̀ ẹ gbé nǹkan fún wọn ni ẹ fi wọ́ ìkọ́ mọ́tò súnà ẹ bá gba bídà lọ́wọ́ ẹ̀ ẹ gbé súnà fún wọn. ẹ kẹlẹ àwọn èèyàn àwọn èèyàn wà nù kankan ẹ kẹlẹ gbà lọ́wọ́ wọn láti gbẹ fún ọ ní kankan ara o ẹ gbẹ fún ọ ní kankan wọn kọ pé kó má fi gbá sínú kẹ fúládùá fúládùá pé àlejò Muhammad sallam bá kí wọn fún bàtà ìgbà àwọn ìgbà mẹtẹlẹ láì tá mọ́tò ní sọ̀rọ̀ lọ كون بسم الله الذي لا يدور ما اسمه شيء في الارض ولا في السماء هو gbogbo ọlẹ́ ẹ̀kẹ́ kọlù yáà ìkẹ́ àbúrú sí ọmọ bíbẹ̀ láàárọ̀ kí lè fi fún àbúrú kọlù tí ọ ọmọ bíbẹ̀ lálẹ́ kí lè tó máa àbúrú kọlù tí ọ fún ní nǹkan nìyẹn àmọ́ ọ̀gá ní mọ̀tẹ́ mọ́ òfin ní ẹ̀kan ara ọ̀ ọ̀lọ́dọ́bá yẹn ìzálà tó lè dá wọ ìkọ́ mọ́tì sùnà mọ́nà ló bí yẹn kù ọdún yẹn ẹ bá habidi àkúrò ẹgbẹ́ síbẹ̀ gbọ́n bẹ̀ bẹ́ẹ̀ ni ó ti wú mbẹ́ ó di ebó lérí nìyẹn ẹ bá fún àwọn ìgbà nǹkan lọ́wọ́ àwọn èèyàn ẹ̀fún ọ̀làdùà wọ́n ní ájú ọ̀dà ájú ọ̀dà àmọ́ ájú mùsùlùmí làdùà àdùà òsìlá olùmọ̀mí wọ́n ní wọ̀kọ̀ ọ̀rọ̀ bókùnmọ̀ ọ̀dọ̀ ó ní wọ́n náà fẹ́ di àfẹ́ àfẹ́ bọ́ọ̀lù àbáyé tí wá ẹni tí wá ló gbẹ́rẹ́ tí wá ti tún náà ọkùnrin náà nù wọ́n ní àfẹ́ àfẹ́ bọ́ọ̀lù yẹn tí wá ló gbẹ́rẹ́ tí wá ti tún gbẹ́rẹ́ bẹ́ẹ̀ lè àwọ̀ yẹn kó mẹ́ náà yóò tún ṣe létí nù yóò tún wá yóò sànù wa yóò ti bí jù ní yóò ti bí ọlọ́run kú sànù wa ní kankan wa ó ọba mu bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbẹ́ngùsọ ọmọ ẹ̀kẹ́yìn àbí ti ọrùn gbogbo ẹ̀kọ́ pamọ́ máa lo ogun kìkáǹsì ọ̀dà pé òun lè ní mà nìyà bí. àbí seven kids flower eléyìí òun ògbólóhùn báwọn nàìjíríà sọ sí àbí àwọn ọ̀gá àdàpọ̀ lágbára bá ogun náà ni ẹ máa fún mídìí gáàmù ní àgbòlá fẹ́ nìkejì ogun ogun ní ọlọ́ọ̀kan aláàmù kọ́dá bẹ́ẹ̀ kọ́dá kọ́dá bá lóògùn fún ọdá ó di àwọn India kò sí ìwọ̀n ọ̀pá gbọ́ ẹ ti yẹ dáàmà inú máa ń tàbí lọ́kẹ̀rù ni láti alẹ́ ìmọ̀ fìtẹ̀ ní wọ́n gbọ́ kan gbọ́ ẹ̀yẹ́ láti fún wọn tó wà ní ìyàn tó gbà wọn ọgbọ eléyìí òkú sí ọwọ́ tiẹ̀ nàfi àwọn ẹ mọdọ gbọ́dọ̀ náà ní gbọgbọ ara ọ ìnáma à ń tẹ mọzẹkẹr láti ta alẹ mi mọsẹkì ẹni kò sí nàfi à àmọ́ kò kọ́ sí ẹ òsì mẹ ọgbọgbọ gan India lẹdẹ mẹ àwọn àgbàlagbà olóòtà làwọn yìí láti India gangan àwọn ẹ àwọn olóògbọ olóòtà làwọn yìí náà kó sí àlùwà náà. tí wọ́n pé tàhó ni náà tó máa ìwò yẹn wọ́n wọ́n wọ́n fi fa ìjẹ̀dídí ẹ̀dẹ́ ìkọ̀tà burú mẹ́ àmọ́ kò ó di ẹ̀yìn àìlẹ́yìn kò bá mu. abundance and the group and the way tí a ti lè níta sí lọ́dún tó ti pé ewé ìrìn wọn dá. ó di gbogbo lọ́dún máa dàjẹ́ lóye kò bá mu. Ilé ìjọba bomi àti iyọ̀ kan nìyẹn tó rí.

wọ́n á tún ọgbọ́n mọ́gìtà tó bá fi rọ́jú lè kí mọ́gìtà ìṣáì ìkàráwì tó tó kí kàráwì tó ti lágùn gbogbo ara tó fi kú wẹ́ẹ̀dẹ̀ gbogbo ọkàn àbálẹ̀ yìí wọ́n sọ̀rọ̀ kan mò ń gbọ́ nínú ra tẹ̀sí nǹkan ọkà kìíní yẹn mò ń gbọ́ nínú ni alọ́bẹ̀rẹ̀ gíràn ni nínú Ramadan ni yàrá ọ̀dọ̀gẹ̀ mọ́nà Musa ń sọ fún wa pé mọ́nà tí wọ́n ti tẹ́ka tó dé yìí sí pé kárí láti àbáwọjọ fúlórí ìjẹwà alẹ́wà sínú ó jẹ̀wà jẹ oúnjẹ wọn ni káì afẹ́rẹ́ ọ̀fà ìjọba ní àgbàdo ní ẹgbẹ́rẹ́ ọdún ní oúnjẹ ọ̀yà kí ká ìrẹ̀lẹ́ àbí kó oṣù tó di aago mọ́kànlá sí aago méjìlá kí n di ọkọ̀ kí ìṣá ìrọ̀bá ní àá bí ó lọlẹ̀ kí ìṣá mú òsèlè bá wọn kí tàràwí kó ọ̀kọ̀dà wálé kó wá sí mi lọlẹ̀ kí ìṣá ẹni tí ìjà ìjọba gba òun sì ní okun láti kí tàràwì tí wọ́n máa kí bá fún ní eleven o'clock tí ìyàwó ẹni wọn ó jìun bọ́sàlì kìámọ̀ òyà ní wẹ́rẹ́ ló bẹ̀rẹ̀ pé ọwọ́ ẹ̀ṣẹ́ àìsí ṣe dájú láti mẹ́gbẹ́ ẹ̀ṣẹ́ àyè ní fúnlọ́pàá kí tàràwì ẹ̀ṣẹ́ àìsí gan òun gan gbogbo jíìmọ̀ bí náà ń kuma gbùgbùn tẹ́ ma wà nǹkan jẹ́ màdùgbẹ́ ewé kuma tó bá wọn yẹ kéèké ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ìtumọ̀ wàhálà wọn lè kàlàkàlà kìnnà ní ìsáná fi kábàdì adọ́mọ̀ ilẹ̀ kó ti wàhálà ni ó di wa kò tí ṣe kí ní mo wà kéwì ní ti wàhálà bó bá ṣe yẹ wọn ní wà kẹ̀kẹ́ nulé òsìlẹ̀ ńlá àmàlà ló ti jẹ lálẹ́ láàárọ̀ ọjọ́ kejì lẹ́ẹ̀nà ló ti jẹ ní ìdíjẹ àmàlà ìsìnkú àbáwọn tó wọ́n pé inú ac lọ wà inú láàárọ̀ inú ilé rẹ̀ ac mọ́tò rẹ̀ ac ọ́fíìsì tó ń jẹ jàmàlà o ìkùnrin ìyọba ó di lọ nìyẹn wàhálà tó àwọn jama'a tabiligi wọn sọ́rọ̀ kan fún wa ọ̀rọ̀ yẹn àbákàrí wọn àbákà ní roko àbáyẹn roko ọwọ́ píyàwó ọkùnrin lọ́dún píyàwó wa píyàwó ìyàwó ẹ̀ fi bí ma in the process ọmọ ẹ̀yìn náà dọ̀rọ̀ ìdí gbé wọn jọ ma odò ní ibi tó ní inú okun ẹ̀ odò kan sàn bẹ̀ wọ́n ti dín sun wọ́n ti wọ́n ti sunsun ọmọ ẹ̀ wá rí free education bp àbílẹ̀ ń pè ọba lọ ọba lọ lọ́wọ́ ọlọ́run ní kọ́ wá bright ọba rẹ̀ lẹ́sìn balẹ̀ ti bẹ́ẹ̀sì ọmọ ẹ̀ wá káàpù kan wá wálé máa káàbù ọ̀yà kí ni ọmọ ẹ̀ lazaric wọ́n wá bó bí odò yẹn fún ọmọ ẹ̀ mú ọmọ ẹ̀ bá sọ pé bàbá omi jẹ́ mu iye wà dangerous omi tí ó lè pààyàn ọ̀gá ìpè yọ̀ọ̀bà yẹ omi tí mo mú tí mo fẹ́ yẹ ẹ̀ wọ́n gbà kí kéré omi dáhùn ọkọ̀ bàbá yẹn sọ bí ó tọ́ bàbá yẹn sọ tí ọmọ yẹn òtọ́ lọ́sọ bí ó tọ́ lọ́kọ́ sọ àmọ́ tí ọmọ yẹn bá dáhùn lọ́sọ mú mi ó ni gbàgbọ́ ìṣọ́kà sí ìkà ọmọdé rí mi ó yẹ bàbá yẹn lè máa mú jẹ àbáwọ̀ àlọ́ sí oko wọ́n náà wá gbàfúrá ní ìsìnwọ́n kọ́ ọ̀kọ́ ọ̀nà bá gbé fún àmúlẹ̀ àrí omu fúlàní ilé fúlàní alẹ́gbẹ̀ mi wọ́n kàn gbé gàrọ̀ bá mu ní ọjọ́ kílọ̀ kan ó ní lọ́pọ̀ra wé olú ẹ̀dá náà ah, fúlàní tó mú fúra wọ́n gbé nínú rẹ̀ ọba jẹ fúra ní rọ̀ ìbá jẹ fúra láti jẹ nínú wọ́n ní oníṣe gbogbo ọ̀nà àrùbọ̀dé wo fúra tí wọ́n bá gbé nínú rẹ̀ ló bá mú nínú rẹ̀ fúra tí wọ́n bá ń ṣe kúrò ní ṣèlú tó hàdù ó ní ṣègú tó hàdù ó ní kọ́ pàdé ara wọn tó ń lẹ́mọ́ sí wa láti máa kò ń lẹ́wọ̀ ó ní ṣàkà fúlàní ó ti wà ọ̀gá nù wọn ní iléeṣẹ́ tó ń hejì láti láti fi ayé òun ní ìmáàmù wọn ò fi jẹ ìmáàmù kí ló dé ní wọn àjẹ ìmáàmù kí wọn á gbé òkú wájú òun kuma sí wọn láàkì àmà ọ̀nà tó gbé òkú síwájú òun òun pẹ̀lú òkú ara ọ̀ tó wọ́n fẹ́ bí jẹ ìmáàmù tó òun nígbà ní mà ọ̀rọ̀ wa bí dùn náà mọ́ àlùkù ìṣẹ́lá àǹtìyà. Ìfọ̀ kí o lọ kólẹ̀ Wọ́n á ní ìlú ọ̀bá ti ọkọ̀ fún wọn. Kàlámà ni. Nígbà bá ọ̀rọ̀ máa ń àwọn sí kólé ilẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ́rọ̀tọ̀ àyíká sọ wọ́n tó bí i ṣe àṣà adam ọ̀rẹ́ ìkọ́ ìṣẹ́kálò jàìlíà in fact the first set àwọn ọmọ ilé kílò ṣé òní orí ẹ oníkún ha sórí mi wọ́n rí gbé mọ́kúnlẹ̀ ó di bet ibi tó àwọn ànà ni pé mọ́tọ́lá àrọ̀ ìnáà wani ke bi dogwa tanka kama boy kan kama putin to practice o de ha Kamaluddin rahimahullah àwọn fọkẹ ẹni tó bá kúnlẹ̀ fún yàn níbi ìròkú àwọn tó kúnlẹ̀ fún yàn tó bá kúnlẹ̀ fún òrùn tó wájú ọlọ́ba àwọn ìfẹ́ àwọn olùbí ní wọn bọ́ ìkan ní lọ ní inú kásìtẹ̀ ní kàkórì wọ́n ti wá ní ẹni kàkórì àfáà ní bẹ́ẹ̀ ni olówó ànúkọ́ láti mi yìí ó kàn fẹ́ inú àǹtẹ̀kì rẹ̀ yìí ìlú èkó kan fi hàn ẹ́ eh, kágbọ́n bàbá ń sọ wà ní ẹ̀ ọmọ tí ń rọ wà ní ẹ̀ ibi tí ọ̀tẹ̀ wọn lẹ́rù dé ọmọ tí wọ́n wà náà tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ wọn ọ̀rọ̀ wà ní ẹ̀ mọ́ ọ̀rọ̀ wà ní ẹ̀ mọ́ ó di ọ̀bí tó ń tó ń tó wà ń bẹ̀ náà nìyẹn àwọn àbáyà náà iṣẹ́ abọ́kàgùn tó iṣẹ́ abọ́kàgùn fi yàtọ̀ ni ọmọ mi ń iṣẹ́ abọ́kàgùn sọ fún ṣé o ní àwọn wà ní iṣẹ́ abọ́kàgùn náà wà ní mítìn àwọn ṣe conference kan ní abu ní ọdún kan kúrò òní dákọ̀ málàm fún wa wọ́n tó bá dákọ̀ málàm gbogbo ọlọ́gbà àmọ́ nàìjíríà tó máa ń ka málàm òun ní málàm márùn tó dákọ̀ rẹ̀ tó láwọn tó jókòó báyìí ọba azari abade akínzọ́zọ́ ọ̀nà àbàbà lọ́wọ́ bàbà àwọn lọ́wọ́ ó mọ̀ tó dórí málàm yẹn wá dúró àga ọwá kúlẹ̀ fún ọwá kúlẹ̀ fún àwọn ìwà ní káì málàm kábàánì kúnyà ẹ ọba yẹn bá ní àìsí fúrúkì lálàtà mọ̀ ọba yẹn bá ní àwọn ni wọ́n ń bà bóòsì máa sọ fún wa àwọn náà sọ fún wa ni wọ́n ti rí báyìí àìsí fúrúkì lálàtà mọ̀ ó ní wa wọ́n là ń sọ instance méjì fún ọlọ́ pé kí ẹ máa gbìyànjú láti fi ìṣòro ọba ó ní ìgbà kan àwọn ọba ló máa fún yẹn lẹ́jẹ̀ ìmọ̀ fi kọ́lé ọba ló máa fún yẹn lẹ́jẹ̀ ìmọ̀ fi kọ́lé wọ́n kó lè jẹ fún fi kò bàbá ilé yìí bàbá bàbá rẹ̀ nàbẹ̀ àìsí bàbá wọ àfin ìbéèrè sàlámù aláìkùm àwọn ẹmẹ̀wà yẹn àwọn dùgbàdù ìyọ̀ báyìí wọ́n sọ ee ee kọ̀wẹ́sì kọ̀wẹ́sì àzọ́nà bàbá sọ́sìn ti ṣùlọ̀ bá ṣe tẹ́lẹ̀ wá ní ẹ̀yìn máa lámì káwọ̀ká lẹ́ni tó ń gbọ́ olùwà nìkan wọ́n wá gba ilẹ̀ ní òun wá kẹ́kọ̀ọ́ nílẹ̀ tó ń fi kọ́ ọ́ ilé ni bí ilé ìlú wà ọgbọ̀n rà láti gómìnà tó wá àwọn asílá afẹ́lẹ̀ wọ́n ní wọ́n ní kún òkúnlẹ̀ oúnjẹ ni ọlọ́run kẹlà máa kúnlẹ̀ fún ọ̀nì kẹ́ì bá sílẹ̀ àbákà bá bídá àbákà àbí àbá ti bídá wọn lékè wọ́n kọlá ó ní léwu fún àmì báyìí báyìí mọ́nà tó léwu ọba kámẹ́rẹ́ ló fò bí wọ́n ilẹ̀ kúta fún lílà fún ó di wa tó kéèyàn tẹ̀lé ẹ̀ṣẹ̀ ọlọ́run báyẹn kò sí ohun tó lè ti bẹ̀ jáde ọ̀rọ̀ yẹn di fukasi sí mbẹ́ ìnàmá àlọ́ ọ̀sìn yìí sọ̀rọ̀ orí mbọ̀lá gbọ́dá gbọ́dá ẹgbẹ́ yìí fukasi sí àwọn àbáyé ń try bẹ̀tà uh, èmi rò pé ìjọ head bọ́lá bọ́gà gómi ju wọn lọ ni pé aláǹkọ ní north dawla osmani sí lára wọn gan tí ò sí lára yorùbá ọdún àwọn sí adam rahimahullah àti usman àwọn fẹ́ẹ̀ ní ẹ̀sìkì sí pé ṣé uh, dawla osmaniya dọ́dọ̀ sí náà àdó òkòdé kò tán ọ̀pọ̀lọpọ̀ wọn ìkọlù wọn lòsì àti adam àti ṣe kamal ni ìkọlù gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn lòsì òdé kò tún wọn lòsì àmọ́ kí lọrin wọn débẹ̀ ó di wa wallahu ta'ala alam and the way tí àwọn ọmọ yẹn irú sàndúṣẹ́wù the way tí ma fi kán wọn lé ẹlẹ́nu àlà tí ìbá ti gbà bọ́ọ̀lá àwọn bàbá wa bàbá dàbí àkúmi sáwọ́dí ọ̀dọ̀ fún gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọ̀dọ̀ lórí tó bá wọn wà kà má lè dín àbájáde kújì àwọn tí àwọn yẹn ní àwọn ọlọ́wọ́ àwọn làwọn jẹ gbogbo náà ẹ̀kọ́ correct tọ́kì ẹ̀bú ẹnu àtẹ́lu sáúdí gan ẹ̀sìn lẹ́yìn tí ò bá ní àìmọ́kọ́ alájọ́ kápá ajá àbí gbọ́n ọmọ tó ń dára jà ìlú ànẹ́bì fa kò sí ìlú kan tó wà fi búra fìlú yẹn lá sí mu bí hábì bẹ́lẹ̀dì àbí ẹ̀kọ́ ni wọ́n sọ pé wọ́n tí ni wọ́n zẹ̀ tí wọ́n tó sí wàhálà bẹ́lẹ̀dì ìlú yẹn kọ́ máa fi ti pé àbábọ̀dé àkómi kẹ́kẹ́kẹ́ àkọ́kọ́ sàódì ṣé mo jẹ́ jẹ́ lórí àkọ́kọ́ sàódì ní ẹ̀rọ àkọ́kọ́ sàódì ẹ̀yìn náà máa ẹ̀rọ àkọ́kọ́ sàódì rí ló fẹ́ rí òkèlè ibi ẹjọ́ àwọn ẹ̀dì ẹ̀rìn káàkiri káàkiri ẹ̀rìn òní ọlọ́mọ sọ̀bánu ọlọ́ọ̀bà ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwà àwọn báyẹn tíráì lọ́fọ̀ àti ṣe adam rahimahullah fọlọ́n fi ní kí tiẹ̀ máa ṣí díẹ̀ kí tiẹ̀ máa ṣe díẹ̀ ni pé àkọọ́lẹ̀ ń bẹ̀ àkọọ́lẹ̀ ńbẹ̀ ó di eyín ẹ̀wò fúnjà àwọn yìí bẹ́ẹ̀ ni inú tí àwọn débá tí a bá lẹ̀ yorùbá bá kú jọ́kì ní jọ́kèjì ní ìṣẹ́gun tàzíà wọ́n gbà táwọn ìbòdé bá wọn sí mẹ́jọ wọ́n á sì nílé àwọn olóòtà táwọn náà ti wọ́n ni tó bá wà mùsùlùmí yorùbá jù pé ètì káàkiri mùsùlùmí náà wọ̀ mùsùlùmí yìí náà wọ̀ nàṣàrà nínú agboolé kan ẹ rí àwọn mùsùlùmí bẹ àwọn kristian bẹ àwọn ọ̀ṣọ́gbọ́n bẹ ẹ jọ wọn máa ti kọ̀ náà ni ẹ nílẹ̀ dìfẹ̀nsì àwọn bàbá yẹn lẹ́ni báwo ni àwọn bàbá àwọn yorùbá yẹn ọwọ́ ìjọba ti mà ó mọ dìfẹ̀nsì kò sí ẹ̀sìn wà ní jẹ́ mùsùlùmí kankan ní máa náà ni ẹ máa wo ó máa ní ọlọ́mọ nù ọlọ́run kò sànù wa naam wa alaikum salaam billah. kọ̀tà súnà kí mùsùlùmí jẹ jù gbogbo ẹran tí wọ́n pa nǹkan jẹ kí ẹranko ẹgbẹ́ ẹ̀jẹ̀ àgbọ̀dọ̀ jẹ àwọn ìjọba bí àwọn ẹran mi ó yẹ bí kìnìún bí kòkò bí ajá bí olóńgbò àgbọ̀dọ̀ jẹ wọn kòrí gbogbo nǹkan máa ń ti tẹ̀láàsì tó náà ń dẹ̀rẹ̀ àbúrò jẹ́ wọn ẹgbẹ́ àlejẹ́ àlejẹ́ yẹmi yẹmi tó ètò àlejẹ́ màálù àǹkúrí àlejẹ́ wọlé yóò bí wà ẹja ẹni ẹja àlejẹ́ nígbà bẹ́ẹ̀ jẹ́ra jẹ nǹkan bí shark ní ìṣòro náà máa ń gbé dání àrí àlejẹ́ oúnjẹ ó di yé nà ọ ní àlejẹ́ wọn ní ọ̀sẹ̀ ẹjẹ bá kúrò lónà rẹ jẹ ẹkọ ìlú tọrọ bá àwọn òkú nǹkan méjì ọlọ́run sílẹ̀ tó fún wa òkú ẹja àti òkú tẹta àwọn eléyìí sùn jẹ́ gbé káàkiri wọ́n jẹ́ bá fún ọmọ lónà ọjọ́ bá kanáà àwọn òkú mi ò rí tọ́ jẹ́rìí mi ẹ̀rẹ́ ti bí àkọ́ ọmọ nǹkan rẹ̀ àwọn eléyìí sùn eléyìí sùn náà wọ́n máa ń pè mí wọ́n gbé láńtà sínú báàfù ọ̀báyìí. Kúlẹ̀ alóhùn gbogbo ẹ gbogbo ẹ gbogbo ẹ kankan náà gbogbo ẹ sẹ́ẹ̀kì kan gbogbo ẹ ó di ẹyin gbogbo bíi na mànímàní ẹ tuba kọ́mọ̀ jẹ dam. ọmọ fọ́ọ̀rọ̀ ẹnu kọ́ máa fọ́ rẹ̀ níwọ̀n bá agbára rẹ̀ lẹ́yìn náà àtúwádàkùn náà ni kọ́ máa wọ gúrùpù ìlẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yẹn bí tó bá ti ṣe ọlọ́rẹ̀ gbogbo ojú wa bí ẹ̀sìn èèyàn èèyàn gbìyànjú àti ìgbà ìdẹ̀sìn yẹn gbà kọ́ máa wọ báyìí gbàgbé lẹ́gbẹ̀ẹ́ kí lọ́wọ́ pè kọ́ máa wọ gbogbo bá ti yọ ìgbìyànjú wà lọ́wọ́ rẹ̀ ó ti ẹ̀sìn èèwò gan lórí ìfipá gbẹ̀rẹ̀ lẹ́wà pàṣẹ náà gan ó lè mọ̀ fi jẹun mọ́ ìlàdálẹ̀ ẹni àwọn obìnrin tí wọ́n máa ń bá wọn ènìyàn sí ìfì ẹ̀nà máa ń lò tó bá rí. àbúrúkú àlè yìí kéèyàn ti ṣe gánà àdúgbò gbà àbí kéèyàn ti lè kún ọ̀run ojú èèyàn àbúrúkú àti ẹ̀kúnú kún orí gan-an ẹ̀dí lábílábí lọ síjọ́ síbi ilé wọn ó sẹ́bi ilé wọn pé ọlọ́nlá náà ti fi inú kún àtẹnudọ́ fi inú kún kún ọmọ yàkúbọ̀ kan náà wọn sàbí àlóbìnrin ni àà ah, ah, Abdullahi ẹ̀dá kan náà mú nǹkan símpù o wọ́n mú nǹkan lójú ó sì ọmọ àlànà tí wọ́n fi rún kún àti wọ́n fi rún kún kún yàn ó sì ń fi ńlànà ìtọ́lọ̀ ńlànà tàbí ńlànà ní àá ah, ah, ìgbàgbọ́n sí àwọn àkà kò ránìfà ó ti fà á àdé náà sí orí lọ́rọ̀ sí àlànà tí wọ́n fi rún kún ó lọ́wọ́ kádà dáa ni ó ti wá fi hàn mí wọ́n tún àṣẹ fún ọmọ àtàkùn rasulu fàkóró ọmọ àna àkùn àna hó pàǹtẹ́hù sáyẹn bá sọ fún ẹ̀dìmú tó náà ní bàtà pé ọlọ́run là á náà wá sílà òmùtà wá sílà tí wọ́n fi rúkú àti ọjọ́ rúkú náà ní mo lè fún wá ní kìdúgbà tí wọ́n wọnú ilé rẹ̀ tí àwọn ọmọ rẹ̀ obìnrin àwọn ìyàwó rẹ̀ tí wọ́n ní àtẹ́tò ìmọ̀ bọ̀ láì wọnú ilé fún ìyàkú dẹ̀ wọnú ilé rẹ̀ lọ́lọ́tọ̀ ó dẹ̀ wọ gbogbo àwọn ìyàwó rẹ̀ ó dẹ̀ wọnú àwọn ọmọ rẹ̀ ó ní à ah, ti wáàzì

bẹ́ẹ̀ni àbẹ́bí lórí rẹ̀ àbẹ́bí rí àwọn kan ló sọ̀rọ̀ láti omi omi òde bíi gigi tí a wà báyìí àbẹ́bí ni a ah, ìyá ó di àwẹ̀ àbí àwọn tí mi ò dé wáyé lónìí iná ní ó do bẹ́ẹ̀ ìyá mọ́ sọ̀rọ̀ láti sára sára bala jù ìmọ̀ àwọn abúlé kan lọ pé àlọ́ aláṣẹ dàlù kẹfà wọ́n gbúdọ̀ dáa ó di aláwọ̀ tààlà àlàm ọ̀ní inú odò kọ́ ní gbé àbí ẹ̀mí odò ní gbé lẹ́yìn náà kì í ṣẹja ni ẹja ẹja àríbì pè ọ̀ní àríbì lẹ́jà ẹja àríbì pè àríbì lọ́kọ́ gbogbo gbogbo ẹran tó gbínú odò ẹja ẹja ó di ẹja àríbì pè ẹja àríbì pè ìyàdó lórí ó di wà. bẹ́ẹ̀ni ṣé ẹyin ni onímọ̀ gbé yín ayé yìí ọ̀rọ̀ bí aláǹdáná lòun náà. ní odò ẹja ní gbórí ilẹ̀ jẹ ọlọ́wọ́ sàánú wọn kẹ́ náà. سبحانك اللهم وبحمدك لا اله الا انت الناس تخرج من إليك